abẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ṣóun náà mo gbọ́kànlé I rest in you Lord. lábẹ́ rẹ̀ bá mi ò ní mo wà lábẹ́ rẹ̀ mo wà. bàbá fún mi lọ́kàn oore kí lè máa ṣóre. àwọn òbí káyọ̀ máa ń forúkọ rere pè mí aṣọ rẹ̀ ló ń fún mi ẹ̀ máa ṣóre lọ ọkàn o ọkàn ọkàn ọkàn oore ọkàn ọkàn oore ọkàn ọkàn. Marelo. dàbí ogun ni àwa la sọdún. mo sọ́nà tókun ò lè fi bá wọlé ṣẹ́mọ̀ ṣẹ́mọ̀ ṣẹ́rẹ̀ ọlọ́run ọba mi ẹ̀ ló gbé. bàbá mi mà ní mọ̀ ń pè. bó rẹ́yàn tó ń ṣoore bíi corporate ẹ̀ kí wọ́n bíi corporate picture ọ̀pọ̀ ni they don't have the heart of generosity olóore àǹfààní ló jẹ́ ó fẹ́ni tó ní ẹ̀yà tó ní ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ orí ẹni tó ní làṣẹ aláìní rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ yọ̀ọ̀bá ṣọ́rẹ́ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀. Um, ìwọ náà rí sí pé kò pariwo kan mọ́ kò sọ pé ibi kan ń dùn borí kan tó ń fọ́ so nǹkan tó máa ṣẹlẹ̀ rí ìwọ máa dúró tì kó bá máa mọ́nítọ̀ ẹ̀ tó bá di pé bẹ́ẹ̀ pé ó fọ́ kàn bí kan àbò ṣe bákan bákan jẹ́ kí n tètè mọ̀ o ti gbọ́ fún mi ní fàyè. anything anything. I'll do anything for you. I'll do anything for you. I'll take care of you. I'll take care of you. I'll be there in time of need. Ọmọ, ọmọ mi o. Torí ọmọ ẹ. Mo ṣe èyí. Ẹ pẹ̀lú báwo ni ẹ kú ọ̀rọ̀? Ọfà, uh, ọmọ mi dà. Ó ṣì wà pẹ̀lú dókítà kí ni nǹkan tó ń sọ pé ó ń ṣe wọn ò sọ nǹkan fún wa náà àmọ́ dókítà ní tẹ́lá ti dé kẹyọdú sáwọn. ok ok ẹ jẹ́ kí sáré dókítà ní ìṣẹ́gun. ẹni ṣẹ́gun sí ni yóò jọ bẹ́ẹ̀ ẹni ṣẹ́gun. ẹ kú ọ̀rọ̀ ọmọ ṣe dókítà ọlọ́wà wò ó gbogbo ọkọ. Um, ìdí tí mo fi ní kémi àti ríra òun ni wípé ohun tí mo fẹ́ sọ kò ṣeé sọ lójú àwọn obìnrin kò ní yé wọn now láti ìgbà tí mo ti ń practice as a doctor ni o ṣe rí ailment tó kọ lọmọ yìí mi ò tí ì rí rí lára àgbàlagbà ni ọmọdé ni ọkùnrin ni obìnrin ni mi ò rí rí náà yín náà mọ̀ pé àti ọmọ yẹn ti ṣe test káàkiri káàkiri ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti ṣe test full body ni o organ ni o x-ray ni o gbogbo ẹ̀ ló ṣe brain ó ṣe bóyá kí n sọ fún yín kò sí nǹkan kan tó ń ṣọmọ yín kò wá ṣe ẹnìkan èmi fún ara mi mo tún pe àwọn ọ̀rẹ́ mi from other hospitals tí wọ́n jẹ́ practicing medical doctor ẹ wá bá mi wò wọ́n wá wọ́n go through gbogbo test result sir wọn ò rí kankan doctor ṣé nǹkan tẹ́ ń sọ fún mi sìn ni wípé bẹ́ẹ̀ lè tọ́jú ọmọ mi. yo doctor lọ́mọ tó jẹ́ pé ọwọ́ yín ni mo bí sí hospital tàbí sílẹ̀ àní mi ò dẹ̀ jẹ́ kó lọ sí hospital mi láti gbà yẹn títí di sẹ́ even èmi bàbá ẹ̀ gan-an hospital mi jù bí lọ doctor kí ló ṣẹlẹ̀. ẹ ní mo yẹ sọ lẹ́ǹkan èmi náà wà àti cross road cos mi irú ẹ̀ rí but tí n bá ní kókó wá ń bí sá kí wọ́n máa gbowó lọ́wọ́ yín ni àdèmọ́lá fún lóògùn but kò sí effect ohun ṣe ni kí n bá yín sọ léyìí Doctor. Láàrin mi àti kí ni solution? To be sincere with you, I don't know. Torí ọmọ bí mo ṣe ń ṣiṣẹ́ bàbá bá ń tọ́ ọmọ mi. Ṣé nǹkan tí dókítà sọ nìyí? Kó tó sọ nìyẹn nǹkan tó sọ nìyẹn wọn ọmọ tó ń ṣe ọmọ mi o gbogbo ti pélé lórí wọn ti ṣe gbogbo tán lè ṣe wọn mọ nǹkan tó ń ṣe should I tell you the truth èmi fúnra mi mi mọ nǹkan tí mo lè ṣe mọ ó ti ṣòmí lọ́wọ́ o. dókítà lóhùn mọ nǹkan tó máa ṣe síbi tí báwo ṣé a fẹ́ máa wọ ọmọ yìí níran ni ṣé àrí pé ìnira gidi lọ́mọládé wà. sweetheart ẹ wo tí n bá ní ọ̀rọ̀ mọ́ládé ò sún mi náà irọ́ ni mo pa torí mi mọ̀rọ̀ àìsàn tí mọ́ládé ń ṣe tó ń fè ní kúfọ̀ ládìde yìí ẹ dẹ̀ ti náwó gan ẹ wàhálà tó dẹ̀ ń fún ẹ̀yin àti ìyáálé mi ó ti pọ̀ jù. ẹni sọ fún ẹ pé ọ̀rọ̀ ọmọ sùn mi o bẹ́ẹ̀ dẹ̀ lọkọ wa ò sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kan nú àwọn ẹ̀gbọ́n ẹ̀yìn mo mọ̀ pé wọn náà ò ní dákẹ́ ọkọ mi nínú ìbátan láṣọ ẹ̀jẹ̀ ń tán lè kan náà o kí ni ká ṣe. um, sweetheart èmi rò pé gbogbo wàhálà tẹ̀ ń ṣe ti pọ̀ jù owó tẹ̀dẹ̀ ń ná pọ̀ kó ṣáà ṣe múnadé nìkan lẹ́bi bóyá kí n tẹ̀lé nǹkan tí ọ̀rẹ́ mi kan sọ fún mi. ok ń gbọ́ ó ní bóyá ká gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó máa tó máa mọ nǹkan tó ń ṣèyàn bíi àwọn tó máa ń yẹ nǹkan wò díẹ̀díẹ̀. kan tó ń sọ ni pé ká gbé ọmọládé ká ká gbé lọ sọ́dọ̀ àwọn tó máa ń àwọn oníbílẹ̀ àwọn tó máa ń wo nǹkan tó ṣèyàn lọ́nà mi àwọn onítewétegbò kan jáwé àtẹ̀gbòlé lórí àbí. ọkọ mi. má nù mí mo mọ̀ jẹ́ o ti gbọ́ orí mi ò dàrú etí mi ò dẹ̀ di mo gbọ́ nǹkan tó ń sọ dáadáa so ma ma ma má kó wọ́ jọ. ẹ má bínú sá ẹ má bínú. so nǹkan tẹ̀ ń ṣe nìyẹn àbí ìyá Bọ́ládé nǹkan tẹ̀ ń ṣe nìyẹn lórí pé ọmọ sick pẹ́rẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní káàkiri gbogbo àgbáyé ẹ ti ń rìn káàkiri so ẹ ti fi yẹn ṣe excuse láti máa wọlé láti máa láti máa láti láti lọ máa wo gbogbo nǹkan tí ò sọnù káàkiri ah irú wa wọlé lẹ́yìn irú ìṣe wọlé lẹ́yìn kọ́ wá gbọ́mọ mi lẹ̀ kọ́ máa fọ́mọ mi ṣe experiment àwọn tó mú stethoscope dání gan wọn ni wọn mọ nǹkan tó ṣọmọ so òbí tó ti máa gbẹrẹ fáwọn àwọn ewé lé lórí tó máa já egbò lé lórí ibẹ̀ náà ti máa mọ nǹkan tó ṣọmọ bí àbí so kí n move láti frying pan kí n lọ sínú fire nǹkan tá a fẹ́ ṣe nìyẹn ọlọ́run ní gbà fún yín. ọkọ mi. we we just stop that at this junction we just stop that. má bẹ̀rù sáà. má ṣọ́ra ẹ̀ o ṣọ́ra ẹ̀ o ṣé ọ̀pọ̀ mọ̀ ń kìlọ̀ fún ẹ o wọ́n ti ti gbé sílé látọjọ́ yìí ẹ́ tí orí tiẹ̀ ò bá tẹ̀ pé ṣé kò yẹ kó orí tiẹ̀ pẹ́ kò yẹ kó o ti mọ̀ wá mi láti iye ọdún tó ti lónú lémi kò burú nǹkan kò ní ṣe ọmọ mi ara ọmọ mi ayá o ojú adẹ ti ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bí n ṣe kàwé tó tí mo wà exposed to then the next thing pé ara ọmọ mi ò yá kí n dẹ̀ máa gbé lọ́lé babaláwo kí n máa gbé lọ́lé oníṣègùn ká lọ́ máa ṣẹbọ ṣoògùn lé ọmọ mi lórí. lábẹ́ orin ọ̀fẹ́ rẹ ṣòun náà mo gbọ́kàn lé arrest the new lord lábẹ́ rẹ bá mi ò ní mo wà lábẹ́rẹ́ mo wà. bàbá fún mi lọ́kàn oore kí lè máa ṣóre. àwọn tó rí jọ káyé máa ń forúkọ rere pè mí. aṣọ ohun tó ń ṣe ọmọ yìí ó agbára àwa náà mọ̀ pé ó lágbára gan-an torí kò síbi tá a ti gbèdé a rí solution a ti gbé lọ sí oríṣiríṣi hospital kò sí solution yìí náà ni kó tó di pé a pàdé ẹni tó júwe bíbá yìí fún wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣẹlẹ̀ ní tó jókòó yìí. ìyáálé mi ni ọkọ kan náà ló fẹ́ wa a dẹ̀ ń fìfẹ́ lò nínú ilé wa àmọ́ èmi ni mo bí ọmọ tá à ń sọ yìí ó yẹ kí ọkọ wa gan tẹ̀lé wa wá àmọ́ wọn làwọn ò wá ìyá mi ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá wà nídìí ẹnì kẹ́ ṣàlàyé fún mi ohunkóhun ni màá ná mo ṣòwò gan ni màá ná. Hmm kò ní ná yín ní owó ṣùgbọ́n yóò ná yín ní wàhálà nítorí wípé ẹ ti taṣọ àgbà mọ́lẹ̀. Ah! Ah, ah! kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n sọ wọ́n ní wọ́n taṣọ àgbà mọ́lẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ ti ń lọ́gun ha ha ẹ wo ìyàwó ẹjọ èmi ò mọ tó wọn aṣọ àgbàtẹ ni mo tẹ mọ lẹ́yìn kí ni túmọ̀ ẹ kò yé mi. nígbà tí ẹ wà nínú oyún ẹ̀yin àti ìyá kan ẹ ta òun síra yín lórí àtútọ́ àtútọ́ rántí. ẹ rí pẹ́ tutọ́ sí mi lára ni. ṣé inú rí condition tí mo wà ní tí n bá tutọ́ gan ṣó yẹ kó níyín lára ni. ẹ gbà mí kẹ ṣó wá dìgbà tẹ bá tutọ́ sí mi lára kí n tó lè sọ̀rọ̀. ẹ wọ́n náà bá mo ṣe bẹ̀yìn o ẹ má ní mi lára ẹ àdèmọ́rú yín a mọ̀ pé ẹ̀ sì wá ru condition yìí rí tí ẹ ní mo bó ṣe ń ṣèyàn ẹ wẹ́wẹ́ fi mí lẹ̀ o. ó ti yé mi ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o. òun sì ní ṣọ́ọ̀bù ẹ tó máa ń bá mi ṣerun mi ò mọ̀ọ́mọ̀ tutọ́ sí wọn lára bí mo ṣe fẹ́ tutọ́ ló ṣe kòǹgẹ́ ìgbà táwọn fẹ́ kọjá wọ́n ṣe mú mi bú nìyẹn èmi náà dẹ̀ sọ ti tèmi. ẹ bá ti ṣe sùúrù nígbà yìí àìṣe sùúrù yín òun ni ó fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ìjọ ìyá wa wàhálà gbogbo ló máa nú wa ẹ jẹ́ a gbọ́. ẹ bu omi odò tí ń ṣàn fún ọjọ́ méje ní oṣù kan fún odindi oṣù méje. omi yìí ni a fi wẹ̀ fún ọmọ yìí láti fi ṣe ìràpadà fún un lẹ́yìn ìgbà tí a bá ti wẹ̀ fún tán a wá ṣe ètùtù láti fi ra ẹ̀mí ọmọ yìí padà nítorí pé wọ́n ti pin ẹran ara ẹ̀. I'll do anything for you. I'll do anything for you. I'll take care of you. I'll take care of you. I'll be there. Kẹ́mi sùúrù. Ẹ jọ nítorí Ọlọ́run ìyáálé mi. Sùúrù sùúrù wo lẹ́ni kì í ṣe láti látẹ̀kàn náà. Torí kò yé mi. Kí n lọ máa pọn mi. Kí n pọn mi fún ọjọ́ méje nínú oṣù kan fún oṣù méje. Kò tiẹ̀ yé mi rárá. Mi ò lè ṣe o. Mo sọ́ọ̀rì gan mi ò lè ṣe mi ò lè kú torí ọmọ kankan. Ọmọ wálé ayé ẹ̀ mo wá tèmi ni. Mi ò lè ṣe. Jẹ́ ká ti bí ìwò èrè wo gan-an ló wà láyé fún obìnrin láì mọ̀ mọ̀ mọ̀ pé oríire pàtàkì lọ́mọ bíbí jẹ́ fún obìnrin ni olùmọ̀ jẹ́ wáyé àsán ọmọ táwọn kan ò sí nǹkan tó lè fi wá lọ́lọ́run fún wọn láì dààmú tó tún wá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ ló fa nǹkan tó ń ṣọmọ yìí o. kí lẹ wí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìyálé mi sọ bẹ́ẹ̀ sì mọ́ láyé ẹ báyìí kí wọ́n ju yín o ẹ̀yin mo fa kí ni ṣé ẹ̀yin mo ní káwọn ayé pín ẹran ẹ̀ ni wọ́n dẹ̀ ti pín ẹran ẹ̀ nìyẹn kò sí nǹkan tó kàn mí kólúkálukú máa ṣe sisi ẹ̀ ah! ẹ wò mí bí mo ṣe wà ẹ wá ní kí wọ́n máa gbé omi àbí gbẹ́bù àbí wọ́n àbí mọ́kún tó sọ fún ọmọ kan àìrọ mi ní lè ṣe àmọ́ kò tẹ̀ ẹ̀ ṣẹjọ́ yín bẹ́ẹ̀ ni kò ń ṣẹjọ́ yín èmi tí mo jókòó tí mo bá yín rojọ́ ni. òbí ṣẹ́gun sí ni o yóò jọ bẹ̀rẹ̀ ẹni ṣẹ́gun sí ni yóò jọ bẹ̀ ẹni ṣẹ́gun sí ni yóò jọ bẹ̀ o Mo ṣe ìjókòó ló ṣe máa bára rẹ̀ ó ṣe máa bára rẹ o. àyàwòrán yàwòrán lọ́wọ́ ẹ ò fúnra ẹ fúnra ẹ fúnra o. bàbá mi lókè láyàwòrán tó ń rí kedere. ẹ eh, mo travel ni láti ilé ọkọ mi sí ọ̀dọ̀ ti sisi ẹ bẹ́ẹ̀ ni. bíi ti báwo. nígbà tó dẹ̀ sọ pé mi ò lè dúró mọ́ pé kí n máa lọ ó dẹ̀ kúrò wọ́n ní kí n wá lọ gbé ẹbọ mo ní kémi gbé ẹbọ fọ́mọ èmi ò lè gbé ẹbọ mo sọ́ọ̀rì bí mo ṣe kúrò nìyẹn. Ah, ẹ wọ àǹtí mi eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ta lè sọ ẹ jẹ́ ká wọlé. bẹ́tà o. ẹ jẹ́ wọlé nípa. ẹni ṣẹ́gun sí ni yóò jọ bẹ́ẹ̀ ẹni ṣẹ́gun sí ni ní òjò bẹ́ẹ̀ o mo ṣe ìjókòó ló ṣe máa bára rẹ̀ ó o. àyàwòrán yàwòrán lọ́wọ́ ẹ ò fúnra ẹ fúnra ẹ fúnra o. bàbá mi lókè láyàwòrán tó ń rí kedere bẹ́ẹ̀ dẹ̀ ni oríṣiríṣi abiyamọ náà wà abiyamọ wà bí agbá wà àbí agbá ní ṣalẹ́ wà kì í ṣàbí. àbí báwo ni obìnrin obìnrin ṣe máa fi ọmọlẹ̀ lórí àìsàn lórí ìnira kó dẹ̀ torí pé òun fẹ́ jayé kó dẹ̀ lọ láyọ̀ ẹ̀yìn ṣé ṣé mi ò ti kọjá ìyá ara mi báyìí. ọkọ mi ẹ kọjá ìyá ara mi gbogbo ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ọkọ lórí àbáyàwó yín gbogbo ẹ̀ lẹ́ ṣe ìyá ọmọládé ló kàn yà nǹkan tó fẹ́ yà kí la wá fẹ́ ṣe báyìí. Radike, ṣé mo dúpẹ́ lọ́wọ́ fọmọ mi gbọ́ àtijọ́ ilẹ̀ tí ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ àárín nǹkan tá a fi máa sun ẹkú lórí àwọn ọkọ wa gbàdúgẹ́ mẹ́ta péré náà ni mo bí mi ìlẹ̀ gbàdúrà kí a fi ọwọ́ wa ká fi gbé kankan sí inú àwọn ọ̀rẹ́ kó lè ní ṣe mí gbàdúgẹ́ kí ni nǹkan tí wọ́n rò pé mo lè ṣe. ọkọ mi ṣé ibi tí báwo òròṣà lórí bó ṣe rí yìí gbogbo nǹkan tá a bá bọ̀ lọ́dọ̀ màmá gbogbo ẹ̀ ni mo sọ fún yín. mo mọ ọwọ́ tèmi náà dẹ̀ ti bọ̀ ṣùgbọ́n wọ́n ní bàbá rí tàgìrì àwọ̀ òwú ṣebí ṣaléwá tán sọ pé ó máa ṣe nǹkan fọmọ òun náà ló ṣọnà tí ò bójú ẹ̀yìn kí la fẹ́ ṣe. ọkọ mi èmi ò bóyá kèmí padà lọ síbẹ̀ tó bá lè gbà mí láàyè nǹkan tó kí Ìyámọ̀ládé ṣe tó bá lè gbà kí n ṣe. Rádìkẹ́ ṣe bó tán bá ní o lè ṣe wà ṣe. lágbà mi láyè. ọlọ́kan oore ṣáà máa wo ààrẹ lọ bó pẹ́ ó dẹ ìyá o. ó ṣe tẹ máa fi máa lò fún mi lóye kọ̀ọ̀kan tẹ máa lò fún mi lẹ́yìn ìgbà tí a bá parí gbogbo ìjọ yẹn tán àá ṣe ohun tó kù pé ká ṣe fún un ájú ṣe fún yín o elédùn àwọn oníjẹ òkú bá ṣe gbogbo nǹkan tẹ̀ ń fẹ́ elédùn àṣẹ fún yín kò ní fàìsàn bàbá mi lókè láyàwòrán tó ń rí kedere ọlọ́kan oore ṣáà máa wo ààrẹ lọ bó pẹ́ bó dẹ̀ yá o wá jọ̀rọ̀ màràbò mọ́sílálé good act ọlọ́kan oore. mọ́mí ẹ ká bọ̀ mọ́. lábẹ́ ọ̀fẹ́ rẹ̀ ṣóun náà mo gbọ́kànlé I rest on you Lord. lábẹ́ rẹ̀ bá mi ò ní mo wà lábẹ́ rẹ̀ mo wà. bàbá fún mi lọ́kàn oore kí lè máa ṣóre. I want to rejoice. káyọ̀ máa ń forúkọ rere pè mí aṣọre ọkàn oore out of generosity ọlọ́run ló kún ní ẹ̀ má ṣòro lọ àìsàn ayé ẹ kí ẹ ti lànà ti bèrè rẹ ọ̀rọ̀ àìsàn ọmọláyé ẹ kò ní wáìtì kò ní fọwọ́sọ̀kùn òun jẹ́ ní àlébí àwọn àti èmi àti bàbá wa jẹ́ ní lágbára ọlọ́run àìsàn ojú ọdún mọ́. ọkàn oore ọkàn ọkàn mare lóore náyé ayé o mm, ayé dàbí ogun ni àwa la sọ́dọ̀ sọ́nà tógun lè fi bá wọlé ṣẹ́mọ̀ ṣẹ́mọ̀ ṣẹ́rẹ̀ ọlọ́run ọba mi ẹ̀ ló ń pè bàbá mi mà ní mọ̀ ń pè. bó rẹ́yọ̀ tó ń ṣọrẹ. ṣòro ìyàwó bíi ti ẹ ṣọ̀wọ́n wọ́n ní tí kò bá sí iṣu kí làbá máa pè níyàn tí ò bá ṣọ̀wọ́n jọ níbo lọ́mọ mi ìbá wà báyìí ipò wo ni ìbá wà ṣeun dúpẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù méje ti fẹ́ pé náà rẹ̀ ọlọ́run tó bá ìbẹ̀rẹ̀ abẹ́ parí ẹ̀ láyọ̀ àtàlàfẹ́. àmín ẹṣin kan béèrèbéèrè oṣù márùn ti lọ ó kó oṣù méjì inú mi lè rí páwa náà rí yàtọ̀ lára ọmọ kọ́lọ́ ń jòkó bá wa ṣe délẹ̀. àmín àmín àmín abàwọn ojú ẹ̀ délẹ̀ sórí ìyàwó bíi tiẹ̀ ṣọ̀wọ́n ayáwó ní ẹlọ́jẹ̀ ọkọ láti ọjọ́ tí mo ti fẹ́ mi fi ìṣẹ́jú kan báyìí mi fi kábàámọ̀ pé mo gbé ẹ e sínú ilé mi. you been loving supportive and so wonderful. mo ṣe kàn mí dúpẹ́ mi. nǹkan tó ṣe yìí olójú obìnrin tó lè ṣe ó gbẹ́rù tiẹ̀ sílẹ̀ ó dẹ̀ gbé tẹ̀lé rẹ̀ mi sórí. mi eh, ṣàlíwá tó jẹ́ ìyá ọmọ yìí ń bolówà ó ti fún ọ gbó lọ ó ti darọ̀ wá òun ẹ̀yìn. You've been so supportive and, you know, so wonderfully eh, woman. ṣèkàn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èṣù ní yàwó alágbára ọlọ́run eh, àwọn ọmọ ìdẹ́rẹ̀ gbogbo wọn pátápátá ló máa jẹun tó bá di àsìkò tó bá ní ó yá àwọn ọmọ iṣẹ́ oríire ìyá wọn dà wọn ò ní wọn ò ní rọ́pò ẹ̀ ń gbà yẹn eh, dáná mo ṣe máa compensate. ẹ máa jẹun yín ọpẹ́ ṣì tá a máa dúró lọ́wọ́ ara wa. Ah, Bímpé. Bímpé. Mo ń lọ sọ́dọ̀ ẹni tó máa gbé mi lọ ti wà ń ta ọmọládé wà ní ilé oṣù àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà ń bẹ bá mójútó wọn o mi ní pẹ́ dé. lábẹ́ orin ọ̀fẹ́ rẹ̀ ṣóun náà mo gbọ́kànlé arrest you lord lábẹ́ rẹ̀ bá mi ò ní mo wà lábẹ́rẹ́ mọ́ wa. bàbá fún mi lọ́kàn oore kí lè máa ṣóre. àwọn káyọ̀ máa forúkọ rere pè mí aṣóre. ọkàn oore. Out of generosity. Out of generosity. Ọlọ́run ló fún mi ẹ̀ máa ṣóre lọ ọkàn o ọkàn ọkàn òre ọkàn ọkàn òre ọkàn ọkàn mbàrè lóore náà yìí ayé o dàbí ogun ni àwa la sọdún sọnà sókun lè bá wọlé afa mi nkọ láti nkọ wọn wow ó sì kunu mọ́tò you understand ẹ dá lọ kiri fún ẹni rẹpẹtẹ ṣe get. ọ̀pọ̀ ni they don't have the heart of generosity.

ní sùúrù ló máa ṣe wọ́n rí lágbára ọlọ́run onídẹni àwátì. kí wọ́n sọ tí ọlọ́pàá ti sọ̀rọ̀. Um, àwọn ọlọ́pàá sọ pé àwọn máa send signal sí headquarters wọ́n ní ká máa gbàdúrà pé àwọn agbìyànjú ọlọ́run máa ṣe rere wo wo wo má lọ dá rẹ̀ sí rẹ̀ la lórí ọ̀rọ̀ àwọn ọmọ méjèèjì o ọ̀dọ́ owó tó bẹ̀ tó bá ní kò banú jẹ́ ṣùgbọ́n kinní kan tó dá mi lójú ni pé láìpẹ́ láì jìnnà ọlọ́run á ṣe wọ́n rírì a rí wọn. bóyá kó túbọ̀ bá mi bá a sọ̀rọ̀ kó bó ṣe ń ṣe bó ṣe ń ṣe nìyẹn o àwọn ọlọ́pàá tó sọ pé a máa rọmọ wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ́ àbí ṣé ká tún rí ọmọ tán kó tún di pé ìwọ náà tún wá bẹ̀rẹ̀ àìsàn àtúnmánáwó sórí àìsàn ni jọ o. Bádékẹ́ jọ o. ọmọ ẹni kò sọjọ ọmọ ẹni sọnù náà ọmọ méjì lẹ́kọ̀ọ́ ni mo ní kí n ti bẹ̀rẹ̀ ẹ bá mi mọ́ fún mi o. Dìde. Um, báwo ni wọ́n ṣe rìn. ẹ ọmọ méjì ní kí alẹ́ kan náà ò dẹ̀ mọ bí àwọn méjì ṣe lọ. kò tiẹ̀ yé mi náà ọmọládé sùn sínú ilé àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ òde wà lẹ́yìn ilé mò ń ṣaṣọ géètì wà títì mi ìdí ẹ̀ wá mọ bó ṣe ń ṣe ẹlẹ̀ gan-an. Ah, ọ̀rẹ́ mi kí lè tó ọ̀rẹ́ mi ṣé o gbàgbé wípé ọ̀tún láń bẹ́ẹ̀ dé mọ́ mi so mo máa fẹ́ kó tẹ̀lé mi lọ sílé lọ́la láti lọ ṣe wọ́n ọ̀nà tó tẹ̀lé. well mi ò gbàgbé ọdún ọ̀túnla ni ó yẹ kí mi náà lè lọ́túnla bọ́ mi ní lọ́lé mọ́ after i bẹ́ẹ̀dì mọ́sẹ̀ máa lọ. bẹ́ẹ̀ta ah, ah, but ní sùúrù ìwọ àti mọ́mi kí ló dé tẹ máa ṣe bíi twins náà hmm. ẹ kì í fẹ́ fira yín sílẹ̀ rárá wọ́n máa máa pè é lọ wọ́n máa máa pè é bọ̀ kí ló dé ìgbà wo ni dádì ṣègbè wá sí school láti wá wò ṣé wọ́n ti yà sọ̀rọ̀ ní ìfẹ́ nìyẹn. wọ́n ló wọ jàre àti tell you this èmi ni mo mí sí wọn tí wọ́n fi lọ sílé. ìwọ ló mí sí wọn kò tiẹ̀ sí pé ó mí sí wọn o wọ́n mí sí ẹ ó di after party mọ́mì kó tó lọ tó bá dẹ̀ sì délé kó bá mi kí wọn pàwa náà mí sí wọn dẹ̀ sọ fún wọn pé ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ kó fàyè ọ̀rẹ́ lẹ̀. Ah, ah. kèmí ti bọ́ wá jíṣẹ́ lọ. lábẹ́ orin ọ̀fẹ́ rẹ ṣòun náà mo gbọ́kàn lé ààrẹ ti ní lọ lábẹ́ rẹ bá mi. Today is another great day. mi ò mọ̀ fún ọ̀rẹ́ ọ̀ma sọ bẹ́ẹ̀. kò ní bí bàbá rẹ̀ ọ̀pá and the only time tí inú mi máa ń dùn jù kò ní time tàbá jáde báyìí fàmílì inú mi máa ń dùn gan ni. Daddy. Yes, ma'am mo ti máa ń sọ fún yín wípé instead ta fi máa ń lọ fún family outing lẹ́ẹ̀kan lóṣù ká di bíi ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀ẹ̀mẹ́ta gan pàápàá mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ fi àwọn ẹ̀gbọ́n mi sílẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé èmi náà ò ní pẹ́ kúrò nílé yìí. ẹ gbọ́ nǹkan tó mọ̀ yín sọ òun ò ní pẹ́ kúrò nílé yìí. Ah, <laughs> ó fẹ́ gbọ́ sórí nìyẹn o <laughs> it's like kò mọyì ọdún tá a fi bá ẹ̀yìn àti mọ́mí gbé mi léyìí kẹ́ tó fi wálẹ̀ kíkà lọ́ọ́ máa ooo i think because pé ó ti ń dá ṣiṣẹ́ nísìnyí ó ti ń ṣiṣẹ́ ó ti feel pé i'm old enough and i can start staying all by myself mo lè gbalé fúnra mi àbí. ah <laughs> ẹ má dá tèmi lóhùn jàre ẹ̀gbọ́n mi ó dáhùn pé kò mọ iye years tó take wa kó tó di pé dáadé àti mọ́mí fi wálé láti it was after four years we graduated. yes four good years. Ah. ẹ wo ẹ̀yin ẹ̀gbọ́n mi tiyín nìyẹn o tó ṣe máa treat yín ó yàtọ̀ sí bọ́n ṣe máa treat èmi and for your information I have a guy in my life already. I talked as much. Daddy, she ń gbọ́ wọn yìí. gbọ́ ìrìn náà sọ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kò ní máa gbọ́ ọmọ wa my darling who is the lucky guy. Eh, eh, eh, ẹ wò ẹ má da ọmọ mi láàmú oh. tó bá tó àsìkò tó yẹ kó mú ọkùnrin wa á mú ẹni tó wù and as you can see my daughter mm is no longer a baby. Mm doctor tèmi lèyí àríkẹ́ ọba dára fúnra ara rẹ. tell them daddy. doctor tèmíye okay o oh, for your information. KG and I are the first doctors of the family. In fact, àwa ti bẹ̀rẹ̀ sí ní máa practice as medical doctors kó tiẹ̀ tó lálàá kó máa bẹ̀rẹ̀ tiẹ̀ rárá o. Ṣé o gbọ́ gbọ́? Bó ṣe jẹ́ gangan lẹ̀gbọ́n mi ṣe sọ fún ẹ yẹn doctor ni ẹ doctors làwa náà ṣó ti yẹ má dẹ̀ gbàgbé we are the first doctors of the family so anytime tó bá ti ra kó máa fún wa regard wa. ẹ má gbìyànjú wa doctor nìyí doctor lọmọ mi náà òjòrò kanṣu òjòrò kanṣu jẹ. sọ́wọ́dọ̀ mọ́ mi. torí ọmọ bí mo ṣe ń ṣiṣẹ́ bàbá bá ń tọ́ ọmọ mi ó yàn ó yàn jù. àǹtí mi ni rí mọ́ owó sí ìtẹ̀sí tí ò dá ah. ojú ọ̀la ṣe àwọn ọ̀la kéèkì kájẹ̀ ìpàdé kápá ìdè kájẹ̀ rẹ̀ sí. ọkọ mi báwo ni ṣàlàfíà ni ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ meet mami celebrant big mummy náà yẹn. pẹ̀lú ọkọ mi báwo ni. Ah, ojú ẹ̀ máa gùn régé <laughs> báwo ni school ẹ wo nǹkan tẹ bá bá lọ léèwé ní kẹ fèsì o agbára ọ̀rọ̀ ẹ̀ ní sílẹ̀ tẹ̀ ẹ máa bá mi wà pẹ̀lú ẹ̀mí. Ah, ọmọládé. ṣé ẹ ti mọ̀ ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ni àbí <laughs> báwo lẹ ṣe mọ orúkọ ẹ̀. ó yà mm-hmm. ọkọ mi èmi náà bímọ. mo mọ̀ bẹ́ẹ̀. mọ́ládé ọmọ mi rèé. bí mo ṣe kúrò ń bẹ̀ nìyẹn. ọ̀gá o. Mm ṣé bí màmá tó bí mi kọ́ ni mò ń pè màmá mi látijọ́ yìí torí pé kán lè lè ń jáde náà fi fi àìsàn kàn mí. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí mi ò ṣe kò sẹ́bẹ̀ tí mi ò bẹ̀ pé kán lè fi ẹ́ lẹ̀ lè gbé ẹ àmọ́ wọ́n ní rárá wọ́n láwọn máa pa mí àwọn dẹ̀ máa pa àwọn náà ni mo fi yọ̀ǹde fún un tí mo sàsálà fẹ́ mi mi. kàmàlẹ̀ nìyàn èèyàn máa ní ká inú mi dùn pé mo ṣe padà má tó bí mi lọ́mọ. ní kò kí n ṣe àmì tó wà lọ́wọ́ mi. ẹ lè dá mi mọ̀. bẹ́ẹ̀ ni mi ò ní dá ẹ mọ̀ torí àmì ni mo ṣe dá ẹ mọ̀ o àmì tó ń wò yìí kò ń ṣèwọ nìkan lónìí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ pátá ló ní àmì lọ́wọ́ ìdílé bàbá ẹ̀ ló ti wà àwọn òdùgbẹ́. àwọn náà ni wọ́n pè mí ṣípàjẹ́ ni wọ́n ní màmí láti jọ yìí kí wàá ní fẹ́ ṣe báyìí. ọkọ mi ohun tó máa ṣe ni pé o ò ní padà sílé yẹn mọ́ o ò dẹ̀ ní jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ pé o ti rí ìyá tó bí ẹ lọ́mọ. ọkàn oore ọkàn oore ọkàn torí ẹni tó ní láṣọ dálá ẹni ọkàn oore ọkàn oore ọkàn oore kí ló dé kí ló dé tó yìí ẹ̀ṣẹ̀ wo la bá tíjà yẹn fi máa wá tó lé káti ẹlẹ́mi ni mo ṣẹ̀ ẹ́ tó rò pé o lè sọ fún mi kí lóde tó pè ya ẹ pé àmọ́ mi o dádì mi ṣẹ̀ mi o wàá sọ̀rọ̀ ẹ̀ abẹ́rẹ́ ta wá wá táàrí kó sí police station tá àwọn ẹ̀dẹ̀ àtọ́gbéra ó di skul ẹ̀ mo wá dé skul ẹ̀ wọ́n lọ́mọ mi ti gba transit ó ti kúrò òun skul kí ló dé kí ló le tó yẹn. dádì ṣé fẹ́ kí n sọ̀rọ̀ màmá yẹn ò nífẹ̀ẹ́ mi rárá who can pretend me? na no for the fact she is not my real mother. ẹ eh? will you stop that gbọdọ tí wọn kọtọkọtọ tó ń sọ yẹn ta ló sọ ọ̀rọ̀ ẹ fún ẹ ṣé o mọ nǹkan tó ń sọ o jẹ ṣọ́ra ẹ o jẹ ṣọ́ra ẹ má má wá bínú Ọlọ́run àbí kí ló ń ṣọmọ ẹ àwọn wo ló ń pòkọ ìbànújẹ́ fún ẹgbẹ́ mu jọ ojúṣe wo ni rí mọdà ń ṣe tí ò ṣe ẹ gbà mí ṣé wà okay rárá ṣá. i'm hundred percent okay sir and ẹ dẹ̀ má bẹ̀rẹ̀ bí mo ṣe mọ̀ ó torí nǹkan tí mo fẹ́ sọ fún yín fi ní ká pàdé níbí báyìí. next month ni wedding mi invite yín nìyẹn ẹ̀yin nìkan ni mo dẹ̀ fẹ́ kẹ́ wà níbẹ̀ because my real mom is gonna be there torí mi fẹ́ kí ìyá ìjẹ́ yóò ṣì kankan wá dáadáa. sorry sir adíkẹ́ lòún pè níyà òṣì adíkẹ́ lòún pè níyà jẹ. ọkàn oore out of generosity out of generosity ọlọ́run ló ń fún ni ẹ̀ má ṣoore lọ má ṣoore ọkàn oore. ọ̀rẹ́ mi lọ́kùnrin àti sọ́kọ́ pọ̀ fún ẹ̀dùn ẹ̀dùn. Radike bẹ́ẹ̀ ló ṣe sọ ó ní òun ò pẹ́ síbi wedding ṣùgbọ́n Radike máa gbọ́ mi dáadáa ṣorí tí ó bá ti sọ wípé òun ò fẹ́ kó jókòó bíi màmá òun lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ a jẹ́ pé ó ṣetán tó máa pàdánù èmi náà nìyẹn gẹ́gẹ́ bíi bàbá wá gbọ́ tí mo bá kú sílẹ̀ báyìí tẹ fẹ́ gbé mi bò tọmọ yẹn bá débẹ̀ tó bá sun ẹkún tó ní bàbá mi ọjọ́ ìyẹn lòun náà máa bá ọlọ́run lálejò. ọkàn rẹ torí ẹni tó ní láṣẹ dára ẹni ọkàn rẹ ọkàn rẹ yàn máa ṣọ́ rẹ ọkàn rẹ ọkàn rẹ ọkàn. inú èmi àti dáàdi yín dùn lọ́pọ̀lọpọ̀ gan fún vacation time we really enjoyed ourselves. tí nǹkan mi bá wà lẹ́yìn enjoyment mi nǹkan tó yẹ ká máa pè é we really enjoyed ourselves. In fact, you gave us a lot of good memories. Thank you, my darling. God bless you. <laughs> Daddy, mommy, eh? kò sí nǹkan kan tá a ṣe fún tẹ́ deserve. Eh? Oúnjẹ ọmọ ni. Eh? I mean ẹ̀yin lẹ ti ń tọ́jú wa láti kékeré mm-hmm. it's high time káwa náà reciprocate ká tọ́jú yín oúnjẹ mọ́ ni ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ ni àdúrà ni kẹ́ máa gbà fún wa kẹ́ máa fi ràn wá lọ́wọ́ tọ́lọ́run bá bless wa jù báyìí lọ a tún ṣe nǹkan tó jù báyìí lọ fún yín. <laughs> dádì mọ́mì. nǹkan kí nǹkan tó léwu kí mi àtẹ̀gbọ́n mi ká ṣe fún yín sí ẹ deserve ẹ tí rí nǹkan kan àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí oúnjẹ ọmọ ni ẹ̀dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́. àmì o. ṣé mo pé àwọn ẹ̀gbọ́n mi ló ń ṣe tiwọn èmi náà ṣì máa ṣe tọ̀dọ̀ mi so ẹ relax dáadáa your next vacation will be in Caribbean. oh, anyway tí o bá jẹ lílọ náà ni. bẹ́ẹ̀ ti fún wa lálàáfíà ẹ rò ṣìkẹ́ ẹ̀yin náà oh, ẹ wo ẹ̀rù wàhálà mi kó lọ́wọ́ dàbí àdúrà ẹ̀ náà ní kẹ́ gbà fún wa Oh. Yes, sir. Doctor. Yes, sir. Ẹ kú tọ́jú mọ́ mi. Ṣé gan-an ẹ kú iṣẹ́ náà? Yes, sir ọlọ́run àtúbọ̀ máa fún mi ṣe. ẹ máa need láti excuse me sir mo fẹ́ check in kan lára mú mi. ẹ ṣe bọ ẹ ṣe mi náà ti mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe ẹ kúṣẹ́. ẹ dáàdì ó ní orúkọ kan tí mọ́mì máa ń tẹnu mọ́ mi ò mọ bẹ́ni náà ṣe jẹ́ sí yín o ọmọládé. ọmọládé. bẹ́ẹ̀ ni sàn. Eh, ọmọ ẹ̀ ni daughter ẹ̀ ni. I thought as much. ẹ hey, dádì bóyá kẹ́ wa invite wọn kán wá yọjú sí mọ́mì bóyá yẹn á tún lè jẹ́ kí ara wọn tún tètè yá sí i. ọjà kò burú eh, mo ti gbọ́ yín. ṣe ẹ pẹ̀lẹ́ mọ mi. ṣe dókítà. jọ máa máa bínú sí nǹkan tí mo fẹ́ béèrè ó ti ń lọ bí ọjọ́ mélòó kan tí mo ti ń kíyèsí kinní tó wà bí ọwọ́ yín so mi ò dé tí ẹ mọ̀ bóyá kí n béèrè bí kí n má béèrè ṣùgbọ́n lẹ́yìn bí mo tún ṣe wárí mo ní ah mo gbọ́dọ̀ béèrè ẹ jọ ṣé birthmark ni àbí tattoo kì máa ń ṣe authentic sa mo yà sọ́wọ́ ni oh. ìdí tí mo dẹ̀ ṣe jà sọ́wọ́ ni wípé ó wà lọ́wọ́ ẹ̀gbọ́n mi ọkùnrin àti ẹ̀gbọ́n mi obìnrin èmi dẹ̀ láìkẹ̀ that is why tèmi náà ṣe lọ yà sọ́wọ́. ó wà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin àtẹ̀gbọ́n ẹ̀ obìnrin ṣé ní same spot. bẹ́ẹ̀ ni sá. ṣé àwọn méjèèjì ṣì wà láyé wọn wà láyé. wọn wà láyé sá. jọ ṣé ó possible kí n fi ojú kan àwọn méjèèjì if that will not be too much. no problem sir ẹ lè lọ. Ah, God bless you. amen. ìdí tí mo fi sọ fún un wípé kò mú mi wá síbí rẹ̀ torí wípé ìdílé wa nìkan ló máa ń ní àmì tó wà lọ́wọ́ ẹ̀yìn ó dé wà lọ́wọ́ àwọn ọmọ mi méjèèjì táwọn ajínigbé tó ń jí àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó sọ wípé ẹni tó kú àtẹni tó nù ìjókòó á pàdé lẹ́yìn ọdún mẹ́fà tí èmi àti ìyàwó mi tí a ti ṣe ìgbéyàwó a ò gbọ́ pa a ò gbọ́ pò kò sì sí nǹkan tá a ò ṣetán a gbé ìgbésẹ̀ àmọ́ ìyàwó mi ò ní mí ní ọjọ́ kan mò ń pàtrò lọ láwọn tí ni mo ṣe alábàápàdé àwọn tí wọ́n ń jí ọmọ gbé. ọmọ àdọ́lì ah, lélẹ́yìí o. bóyá pa àwọn ló ń bọ̀ yẹn. Why you guys? àwọn ọmọ kékeré wa ni mọ́tò yìí sà jẹ́ sà. definitely kidnappers làwọn bọ́ọ̀sì yẹn máa jẹ́. díẹ̀ àti ṣe ìgbéyàwó tààrà ọmọ ó dẹ̀ ti máa ń yọ mí lẹ́nu gbogbo gbà pé ọmọ ọmọ ọmọ èmi náà dẹ̀ mọ̀ pé orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé ìdí nìyẹn tí mo ṣe kó àwọn ọmọ yẹn lọ sọ́dọ̀ mi pé ká máa tọ́jú káwa náà tiẹ̀ máa rọmọ ìránṣẹ́ ìjọ ìforíjì mi sá. Can you just listen to yourself? o dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tí ò mọ òfin o gba information tí mẹ́lì bí wọn lọ láti lọ rescue àwọn ọmọ méjì instead for you to report them to station o kó wọn lọ sí ilé as if they are your kids ò ń lo òfin lọ́wọ́ ara ẹ do you know the implication of that jọ sọ fún mi tó bá jẹ́ ìwọ ló bí àwọn ọmọ ẹ for years tó rí àwọn ọmọ ẹ how would you feel ǹjẹ́ o mọ trauma tí o jẹ́ kí àwọn parents go through for years fọ́ọ̀mù yìí fi wà lọ́dọ̀ ẹ this is very very bad. I'm highly disappointed in you. Um, o tún wá ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o sọ pé orí ọmọ ló ń pọmọ wáyé o ò ṣe lọ adopt ọmọ ní orphanage home o wá take law into your hands anyway um, CP ọ ti ránṣẹ́ pé ẹ wọ́n fẹ́ kó report sí quarters. ah yes um, officer. yes sir taking me away. Move, ah, ah move, move, but, move, sir, please, I'm move, really, move. I'm really sorry, sir. Move. I'm really sorry, sir. Move, move. àìrọ́mọbí mi àti ìyàwó mi ló jẹ́ kí n kó àwọn ọmọ méjèèjì wá sílé pé ká máa tọ́jú wọn lẹ́yìn ìgbà tí a ti fi lọ tí a ò sì rẹ́nì kankan wọn yọjú lóòótọ́ ni èmi mo sọ ọkùnrin ní àfúnṣọ tí ọkọ mi tẹ̀sọ àbúrò ẹ̀ nípò ẹnì kejì ṣe rí àmì tó wà lára wọn òun la fi mọ̀ pé tẹ̀gbọ́ntàbúrò lọ́hùn wọn ni ní ọdún tí àwọn ọmọ ẹ dẹ ẹsẹ̀ wọnú ilé wa ni mo fi ń ṣoyún ni mo fi ẹ̀yìn gbé ọmọ kan ọdún yẹn náà ni ọkọ mi ní promotion lẹ́nu iṣẹ́ ẹ wo olóríire lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ olóríire ni wọn ọkọ orí ìyàwó yín òun ló sì jẹ́ ká ṣe alábàápàdé àwọn àjẹ ọmọ gbé ní ọjọ́ tá à ń pàtrò olóríire ni àwọn ọmọ náà Chief Anjola. Hmm your children are coming back home. Yes. La ti jẹ́ kán mọ̀ wípé àwa kọ́ la bí wọn. Are you, are you serious? Ha! Ha! Ibi tí yìí máa ṣọ̀wọ́n, a kà bí sílẹ̀ jùmọ̀ ẹ̀. Ṣé wípé àwọn ẹni bí ọkàn tiẹ̀ wọ́n ṣì wà lórílẹ̀‐èdè ayé tí gbogbo ẹ̀ ti dà sí. ẹ wò ó kò sí nǹkan táwa náà fẹ́ tọ́lọ́run ti ṣe fún wa ọlọ́run ti fáwa náà lọ́mọ torúkọ ẹ̀ jẹ́ tèmi lè ṣí tèmi lè ṣí àti dúpẹ́ fún lọ́wọ́ àbúkọ mi. ó ṣì rí bí fíìmù lójú mi. àṣé ọlọ́run tó fẹ́ kí òbí mọ ọmọ kọ́mọ náà mọ̀ bí òun ló ṣe gbé mọ́mì wá sí hospital mi. àṣé ìyá tó bí wa lọ́mọ ló treat hospital tá a mú àṣé ìyá wa lọ́mọ dààmú títí títí títí tó fi sick. àbí ẹ̀gbọ́n mi ìyẹn ọmọ tó ń torí ẹ̀ ń sáré kiri tán fi lùzà wa ọmọ tí ò kí ń ṣe títí wọn ọmọ náà ló padà wá pè wọ́n lájẹ báwo lọmọ ṣe máa wicked bẹ́ẹ̀ yẹn náà. ẹ wo ẹ̀yin ẹ̀gbọ́n mi i'm so happy for you both at last ẹ padà meet àwọn biological parents yín ìmọ̀ràn kan tí mo kàn ní fún yín ni wípé kẹ́ take care àwọn òbí yín dáadáa especially mọ́mí yín she's a good woman course a ní choice a máa tọ́jú wọn ni a ti wá di ẹni tó ní òbí méjì báyìí kọ́ ló ń fún wa lówó àti gbogbo nǹkan tá a máa fi tọ́jú wọn dáadáa. don't forget you still remain our sister. of course we are inseparable. yes let's have a group. lábẹ́ orin ọ̀fẹ́ rẹ̀ ṣóun náà mo gbọ́kànlé. I raise the new Lord. Lábẹ́rẹ́ bá mi father, ní mo wà. Lábẹ́rẹ́ mo wà. Bàbá fún mi lọ́kàn oore kí lè máa ṣóre. I want to rejoice. Káyọ̀ máa ń forúkọ rere pè mí. Chief Anjola, mọ́mí, àwọn ọmọ yín ni. Dọ̀tun Dọ̀lápọ̀ meet your biological parents and your biological sister. Ah! Bell tóun náà mo gbọ́kànlé arrest the new lord lábẹ́ rẹ̀ bá mi ò ní mo wà lábẹ́ rẹ̀ mo wà àmọ́ fún mi lọ́kàn oore lè má ṣó ẹ̀ ká ẹ̀ máa forúkọ rere pè mí aṣọ rẹ̀ ọkàn oore out of generosity out of generosity ọlọ́run ló fún mi ẹ̀ eh, má ṣòre lọ ọkàn òòrè ọkàn òòrè ọkàn òòrè ọkàn òòrè ọkàn òòrè. abíógún ni àwa la sọ́nà. mo sọ́nà tókun ò lè fi bá wọlé. ṣé mọ̀ ṣé mọ̀ ṣé rè ọlọ́run ọba mi ẹ̀ ló gbé. bàbá mi mà ní mọ̀ ń pè. bó rẹ́yàn tó ń ṣoore bíi corporate ẹ̀ kí wọ́n bí corporate rẹ̀ ọ̀pọ̀ ni they don't have the heart of generosity àǹfààní ló jẹ́ ó fẹ́ni tó ní ẹ̀ẹ́dá tó ní ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ orí ẹni tó ní làṣẹ lálàyé ni ọkàn rẹ̀ ọkàn rẹ̀ yọ̀ọ̀má ṣọ́rẹ́ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn àfẹnú ọlọ́run bá fàánú wá sí lójú. àfẹnú ọlọ́run bá tún. a máa gbàdúrà ní nígbà gbogbo fún ọlọ́run darí olóore sí mi. bàbá ibi àfojú sí ọ̀nà lè má bàbẹ̀ lọ la ṣe máa gbàdúrà.